نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله salam alekomr ahmatụlọhiwabara kaụụ yakomoy anaghịke ọ mekari nyanwa ya tụ ene ekweghị ajena naike anyị ahụrụghị mba Ramadan rọmadan ahaghị eme erai akahe tura cecehi uzena turi uhurewo atihimba ana ikontro mori sallallahu alaihi wasallam an min jira horma kanan medina da saru hoyo ihana ike ani uhureba inwa hinani awa wele erai akahe uzeba turi awre hinani in hoyo eh, sura na ike ya share ono bi suratul waqi'a dai ke aya ne ka odire ma ere ono bi ahana ko mo na wa ta'ala ala ke wa laqad alimtum an-nas'ata al-ula falawla tadhakkarun amara na wa ta'ala akawara yanin oyito anaika o mo na wa ta'ala o tola inni oni papa yani anazuka omuri na manto ne nan ba badonya ya no kawaya ran now awe nya utenyo to dama sana wa taala lak balaw la tadhakkarun wa tamai omuri na ne subhana wa taala insha Allah ibe ni ma hone aya anake o sa nan أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفخه ونفسه أفرأيتم بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه dama sana wa ta'ala dara si ire ya sabe ana ika awoloka omeke azennyi oyi dowo mo sana wa ta'ala do meka imene na ika enenyi lo mori odato dama sana wa ta'ala dok afara aitum ma tahrusun amma sana wa ta'ala dasharan afara'aytum webe nelenini ma tahrusun esanaika wa qurqanini duwe chire yani oy man shawe no mosuna wa taala yani hamza naika o baydan yani hamzatul eh, istifham yani oy si husire daru hani ka bi mana somina be yani kenu bezum ka azum ne ne wala ameni ni wereleni ẹ̀wọ̀n rẹ̀ kú ṣe níbi ayyuhal mukazibu na bilbas ẹ̀wọ̀n náà ìka ẹ̀ wà kọ́ ìrèké ọ̀ẹ́kọ́lá kwẹ́tẹ́ ọ̀nàmọ́sọ̀ náà wọ́tàlá ọ̀nàkọ́ni bá àwàrẹ́ máa hàzá kwẹ́tẹ́ hùnùkúta ẹ̀wọ̀n náà máa na ara anyi ozi wani nan nere dake an lebe tazra'unahu bil haf yani sana kai wa chilenin yani bil hars in aida edo anaike ase koroko o o mana he flower fawo anaike ase gumaru e, enwo dumaru mana itura do meka koroko oje sọmọ sọmọ wọtara benin iska ọnà vinenwa idadi yire ine esana ikaye ọ̀nà mọ́lọ́nà wàtàlá ọ̀nà nyukata ọ̀yẹ́ mani mẹ́ẹ̀dà sọ́kì hal antum levina tuhrijuna ọ̀nà ọ̀nàkẹ́ a antum tazra'unahu am nahnu zari'un yani ẹ̀wùnì ọba náà ci sọ́nà ní ihẹ́hẹ́n ẹ̀wùnì àmẹ́kì sọ́nà nọ̀tín na mọ́lọ́nà wàtàlá dọ́kì am nahnu zari'un àbíká ọ̀yẹ́ kyan dí sọ́nà nọ̀tí tó hẹ́ẹ̀ يعني آية أنا بدون ما أنا وتعالى هو ذكاء هل أنتم الذين تخرجونه زرعا هو ذكاء أي نوين أي مكاي إسنون أتيه يعني أنا ما نيوكاتا أنا إكاي أنيعو مكاي إسنون أتيه أم نحن زارعون أيكا أمور ربنا وتعالى أنيوكاتا أي مكاي إسن آية أي مكاي ayo bikai sono ke hanan loke bada ayo ayo noven hal antum ladina tahrujuna huzaran bada alhur ena mekaye otwehe awabele manai kaye obidibo uhun am nahnu zari'un ayka umma subhanahu wa ta'ala anno nyukata ana mekaye esono no ke ke loke aljawab yani usire onon uhya no bekaye bal anta ya rabbana yani enyi ala anaika ye onyanwu mani me aka wo mori anaika ye wo mori ono wadari hayi anta allazi tazrahu e wo mo zona wa taala e wa me kai e sonon otin anta tumbituhu hatta yakunu zar'a e wa chuhe polo e sonon dola ave abe odola ni koko anaika ye amana ah, yi ka zan ah, ezen eh, na je eh, enyo na nyan mani me kama kalla jalla wa ala azma kun wori ana ka onu nyi do chete un don ne ban o maga kai inna allaha falikul hab wan nawa yani umul anaw ah, inna allaha falikul mori falikul hab ona me kai uhu aida ezawin to matawin no ewe eju wa mani choti ne ono na ono ona mekai eseneni ejiehen ate na ikai boya asuma were uhu devina were devina now ono oh, me ikai ni la ikai venye na kuma nka ọ̀nà mọ́lùmọ́nà na ọ̀nà àtúnṣẹ́nẹ́ ní ihe ọ̀nà àmìkáyẹ̀ ìsọ́nà ìrẹ́mọ̀ndọ́ chakahụ na naika waa chaka ẹ̀hún náà pápá náà chaka ọdún ẹ̀bà dùsùn ní kìrìtẹ̀ náà ọ̀chì nígbà òjò na kó mu kọ́lọ́ náà ká wáyé ká àpáfà wọ́n bí lọ́ọ́ ìtsọ̀tọ̀ hẹ̀ ẹ̀ kó ẹ̀bà yìí náà ọ̀nà dùsùn ní anọrin kaị esennen emanitu isu ikuku nan omanitu ati uwe nan don murya na subhanahu wa ta'ala dokon wa murya ka yuhrijul hayyu min al mayyit wa tukhrijul mayyit min al hayy ono wa murya ka subhanahu wa ta'ala o to hoya hunuku do wale mare to ko hono hoy fa anna yufakun ana za zalikumullah yani ona amani me ono bi Allah ono bi Mosmana wa ta'ala fa anna yufakun yani ana bi kano men then izu na ilu ano nene ilu edo we mori ona subhanahu wa ta'ala ana ikaye enyi aza ila ila so ana ika onyu kata me ako no mori subhanahu wa ta'ala takawa ya amani e, ana wa e. ona subhanahu wa ta'ala ibada bawar ka so ya nono don mazuna wa ta'ala don ma ne husirin fala ahadan fala ahadun yastati'u an yafliku e e. E ha alhabba ha zar'a ezenyo zalele sun dan zanyi sanya ne na ikaye e huelon onyanwu na ha poro isanawe kaye awar ka na ake ọnụ mmori ọnụ ọsọgbọ anọ wọtaala anaghịka ọnụ chetenwu dọkụ wala habihi na wa hatta takuna nahala enyo no nyang man remi eh, huwe non poro do man ha do jina to he do baro idewina ana ndo mo na wa taala do man asezo ikayeleka auto no morito huwa alladhi khalaqakum ono mori ono ho subhanahu wa ta'ala ono tunan awa bele mono dosi izi arziki anaika ana meyada dosi sasa ono lure ki omo subhanahu wa ta'ala a kula yana ne yani oyi manu showe anaika omo subhanahu wa ta'ala a showe agobe da zannesi oyi pahunan and so much now wataala is kono kuto hainan idanan oi hoza anai kai almost now wataala qawa hoza kwete yan diere enne isanai kai yan tesu dini chire domo now wataala ijo meki orihi oduhia esanan do chitohe sahodo mọ́sánà wọ́tàálà jésìkì yamanire anyọ́ nẹ̀sá anáìka ọnyọ́wó mọ́nìmẹ́ ọ̀rẹ́ mọ́nà enyi wọ́tàálà ẹ̀yìn ẹ̀wọ̀n mọ́sánà wọ́tàálà ọ̀nà na mọ́sánà wọ́tàálà dáka àìkẹ́ ọ̀yìn asịrị àṣírí ọ̀nà na kwụsọ na anoi manu shobe ono mo mana wa taala ono mana shobe ka azan shoy payanan enyo no man ye wa hadha al mana la yatafattana ilayhi illa al insanu al mu'min aqil yani enyo na ka jomo oy manu ko wono mo mana wa taala ona ho se kai antum taj'alunahu zar'an summa tanmunahu illa an yasira mudrikan salihan lil aql yani ɛwɔnɔ e mani sisanɔ ndotsɔ yɛ pooro esɔnɔ ndonyo esere pooro esɔnɔ awɔ gɛdɛ ɔbɛn dɔwɔra jɛrɛ awɛ nɔ ɔbɛn dɔwɔra bari awɛ tukɔ ɔbɛn dɔwɔra dɔwɔtuka yɛ agba ɔ ihuehu ne te so bɛ asemi sa ana ndoke osona sana kai omozo na wa taala a sheze ni nan ana kai enyo na ba elefan man vago do lile no mori aka ake ana kai oko mori awen ake elefan go lakin al kafir ya'ma an ru'yati qudrati allah ala inbati hadhihi al buzra akama were ana يعني أي رؤية البصر يعني رؤية العقل أو رؤية القلب أو يشايرو كاي in ko mo sona wa taala isona nume ne chile tai hana yani kunyawen amma jo mo sona wa taala ije acho ye he dure ka o ini odo tafabi kunyawen ne chile ten ije ba bona aba jin do hoko do mane che dure kai apapo non ijo wana ha do rotnan ana laka kawure ni enne eh, nyangu manire oyenye ukato mozo na wataala ene kai ono mani chigo kono ni yan doke fanahnu albashar aywala eh, ma alaina ghayru ahad bil asbab enyi eh, a aka ya sawol sababi lakinna hal asbab hatman tuaddi ila nata'ij oke esana asbab onon oho inni oy bring result kawa chizaya yani wa mani chiri sa is it enough ka e esonu chiri awo wa bedo chitore yani result on wesi son wesi ina ndo wanya ana ndure ko mo na wa taala da ka ya le na go ba le nere ka e law nasha'u la ja'alnahu hutaman ozo mori subhanahu wa ta'ala do me abesane no oichi onochi dewo nunu dukaye aranu manu wahala ẹnunu manu wahala do manu gun aban ọrawo wọlọm yẹ kọl azawajal okunmọlẹ náà yúdíò tẹtẹ wọn kàkà lọwọ na ṣe ó lẹm lóhùrẹ jùhù wọn mọ sọnà wọtẹ lọwọ kàkà ọ yà ní sèyí di yẹ kí ọtọ hẹ balkọọla àmọ kàkà yẹ lajà aláhùtọọmọ dọọni wọ dọọni mẹkọọ jẹ ai bada an yahruj wa yakuna zar'an aw lam naikai ora to he dola bari uhu wa tata'allaqu bihi an-nufus anaikai ayolore si ayolore si re anu awaka awdu ere ka apart from e kunyi su abano ah, chin ijana do asumi a calculation e eh, abenu e eh, ko abango ah, na mego abano ah, chi he yani we are so inclined to it yani ayawa kurere eh, duwa make calculation because ijo ayi de che you are not making that calculation nomo tona wa ta'ala yaj'alahu Allah ta'ala hutaman yani nomo tona wa ta'ala do me kabisa na wa ashadu ma yakunu sababan lil hadin wal asi sona be oidemu ana ikaye ozajemu sona ikaye werere olon dure kaye ehuna o se na do miscarriage na wa wa

kọbla ń yàwó rújá látàtà alákò bí hìn nufus ìsádọ́ ọba tó hẹ ayọ́lọ́ wọ́ọ́jì sí inan fẹ́yìdà haraja wa sọ́rọ̀ zar'an yàní ìjọ ọmọ ara tó hẹ dọ́ra àwárí isuhun yàní ọmọ ara àwárí ọchẹ anáìka ọchẹ anáman ti jẹ yàní isọ kẹhẹ anáìka yẹ wéèrè sún yàn sọhùn náà sún mọ sọlọtọ afa ẹni ló mọ sọ náà wọtàálà dọmẹka àìdá òmúrí ọsùkùzà ok fakana hetoman ejono dora abari osusundure kai isinara wa ojean yani mahtuman la fa'idata minhu yani ora ojana ka e nya pananu na ko onan bahu ashadun hasara hakono onno za mozaru yana kuma zauna wa ta'ala amma ga ka inna balawnahum kama balawna ashabal janna iz akthamu la yasrimunha musbihin mọ́mọ́sánà wọ̀tàrà ọkànlẹ́bà zamahọ́rẹ́ asúnmọ́n kọlùmẹ̀ zamahọ́rẹ́ ẹ̀ẹ́nà ìka ẹ̀ẹ́nà ẹ̀nyúgbàdì mọ́mọ́sánà wọ̀tàrà aksamu ẹnumọ́nà ìka fi ẹ̀ẹ́nà ẹ̀fíyẹ́kọ́ yàní kí ẹ̀ẹ́nà níbìrìbìrì ẹ̀ẹ́nà súnà hàn ẹ̀ẹ́nà níbìrìbìrì ẹ̀yọ́ yà ya ní dẹ́ẹ̀nà ẹ̀ẹ́nà bàjọ́ náà wala yastasnun amen ne ba ka kai e, ozo muje ne ba ke masha Allah ana ko muje muje o wisha فطاف عليها طائف من ربك وهم نائمون داني سني جسي كارسا نموري سوكو دو جسي كاري نارين ẹnu mọ náà ìka yẹ ẹnu àṣọra ọ̀sán ọ̀run ẹ̀rọ ní assurance ka yẹ na ẹ̀nà náà ni ní wọ́n sọ náà wọ́tàlá because ìnáma àmúróhó àn yani no do mori ona we ijo kisanya nyome ko kaaye sono ko mania domo sona wa taala dameka anyi sono si jesikara aren inu mana e ke na sora fa asbahat kasarim alono dori la do ko yasman kai e, adira dandi minin ẹni múnú mọ́rí mọ́ná wata ìjẹ́ ní ẹnu ọ̀wọ̀ owó ìwé tukọ̀ wa bá dùn mọ́rí bẹ̀rẹ̀ mẹ́kọ̀ wọ̀rọ̀ wa hẹ́tẹ́ fatana da musbihin ọkẹ́ dẹ́yà ahẹ́ wọn nẹ́nẹ́ anibdu ala harsikum in kuntum sarimin ka alin sabi hara diya no sahara ne do wa no bajaw ne ana ka wes ka wa ina habet فانطلقوا وهم يتخوفتون اي انا لا يعصينا سبيل ان لا يدخلنها اليوم عليكم المسكين ونسي ان نيرا نوير تولاجين لن لا هارا لن لا غاكا علي بعد سا وان ودامي يعني اسايا تاي يرا اكو هنا نكا اسايا كان الناس كنا سياده هنا wakɔda ala hardin kɔdirin da ika ɛmɛ harin lɛ ilẹ̀ ɛrùn lɛ maa ni lɔ maa ni kata tó wɛ ayɛ. fala maaro aw ha kɔɔlu ɛnna la dɔɔlun ɛmɛlɛ lɛ ka o yɛrɛ ibu bal nahanu mahrumun yanni o mɔlu wata ala ɛyɛlɛ yɛrɛ ka ye yɔyɔ la o tiɲɛ na la yanni a la yanni o mɔlu yɛrɛ yɔyɔ b'a ni fi ɲɛ. ere onye ọgwọ n'ịnya nwụsị hụ ni ahara n'ime ihe eji ehi otu kaị eji ya na nwa jin onu si ya nne ya kwari na ọna ya ụmụ ọrụ ọrụ ọnwa akwọrọ du tinye ka ya ọdụ n'okwu wee gokwu arụ n'ọsọ eji wa n'ozi dị ọhụrụ n'ita n'okwu ere ijọ ka ọna ọhịa ijọ dọ n'imi otu n'ọya n'ido mori ya ma ọ na ijọ nọ n'ọkwa ọkara ya ya eme omori ya ahe ko asanabi nike da nan lure ke Muhammadu na wata ala a kairan ka oya ni zeyi la ja'alnahu hutaman Muhammadu na wata ala do ya ni me hutama isanon do isanon do rera do Muhammadu na wata ala dɔki fazɔl tum tafakahun ɛnu ma wɔ dɔkɔ akɔlɛ kanɛnɛ wasan ayi ayi tatafakahun na bil kalami tori dun ɔka dɔkɔ asɛs na sɛbɛ nire ɛna yi ka yi wezi ka ɛsɛnɛ ɔ ayi daba ayi ɛtɔ daba ti ayi daba nyɛ na yi jɛ iye nɔn dɔkuma na akɔlɛ kiri rin isɔn wuya ni sikɔbɛ ayi تذهب الحزن أن تذهب الحزن عنكم أي معنى كا يعني أي تشيو كوي لكا أقول أي زمانا كاي آه زمانا كا أوه إيمان مهلا فتقولون أمرنا وتعالى أكما ودعوا كاكاي إن لا مغرمون اي اي يلا هوتا أي لحقنا الغرم بهذا الزرع الذي صار هتوما يعني اوليتي yani algaram kuta ya kutinare ọrọ ahụ erewanye isananya nwụsị hụnan era abenyi mana dilon na kwụsị na arọ nan abenyi mana lere kelele abenyi anibare ọnọsị ọ isi ọtawa ka ayọ ka ya ara anwụ lere tụ ọmụ awọ ọnọ enu n'oku ejo na ọnụ ibe ene e, e, enenyi ya anwụta aida ka alụ enwe wọta ọsọ mee dure ka abe wahala ọnụ mmanụ ọnụ efọt ọnụ ma ka ma ndu ha tụnara na erebanye ịsa ana ikawa anya nsọ hụ na ọnụ na na ka ọ otu ya nọ ogwe na aron da oniruka ebe a sun sunu ya se hunan ina ni iruka ebe a musan ban eh jono da kwa kakaye bal nahnu mahrumun ai haramna hadha dhar yani ara me nyisi yani isu ah, ugwenan ana wa kai yani shogo hunan wa tara hutaman dora bare dora ujen dora esana ora halaka fafakodnahu dɔla ajewon yende mana sena sere ona nuri ka oyi mani showe ona wazmana wa ta'ala ona mana sere oni be enyo da ana ikaye onyanwu mani osi oyi piponon hunan yani eho ona wazmana wa ana agodi yere ka ye umuri anamane onu na ntinare ehuna enu ana ka wa agwo enu no umegwo tinite esu dobun onu gumne no wana bon ama dure ka ye irenyi o wale ma ini in place o wale ma chetero ana ikaye e ya kure yo mori ilete aidha kunna na nahira eji ara bare etoko dira aidha mitna wa kunna izaman nahira eji ere su dira bare etoko ana ika ora akoyin a inna lamabuthun ijana bare ma ha ikweten so ẹnu náà ìka wa gùtí ní tíìsù dọ́ra àbọ̀ ìjọ́nà ọwọ́ ọwọ́ wa tí a náà ìka yẹ anára náà màtí lọ dọ́gba níhu náà anábẹ́dẹ̀ yìí lọ. yàrá náà ìkọ́mọ́ sọ náà wọ́n ṣàlẹ̀ ẹni sọ náà ìkọ́wọ́ tí ìdílé ti náà rẹ̀ kọ́ọ̀dìrún alẹ́ àníyàp ọ̀n nínú kátó sẹ́ẹ̀dù wẹ̀rọ ọ̀n Gororan, they will be uncircumcised. That when I na I go more your on me, young qua besides Ababe, to when when I'm a Maukan Ajo, when when I like any technology, any eh, when when a Quachi, and I have one hour, is in need to, oh, Malkiyama, ya

ọ̀nà wùkátọ̀ mọ́sànà wàtàálà fanáhànù ìnàmà náà hùzùbìl asbab nùjìdùlmá wàlbàdàrà wà náà rìsùl ar ọkì ẹ̀yí bá náà sí asbab kẹnẹ̀ yàní òzánilẹ̀ ọ̀nà nìzẹ̀ mẹ́ yẹ èrè kí oríhì ọ̀zùn náà ọ̀rẹ́ mọ́nà dísù hùwẹ́ nù wẹ̀tì rẹ̀ dó plot yàní dó jòrò kọ́n dó jẹta ọ̀rọ̀ kọ́n yàní dó chire isan wọn náà sì or alkawaya ko kenyi hen amma lakin man alladhi yumbit en na cho to he innahu allah subhanahu wa ta'ala ono bo mo yana kai ono no ne ban ate ono ban dok wala shaka fi anna aljawab alladhi la jawaba ghayrahu o ko la nya jira kai o so no wo hire ana kai enyo hire o ta awa wele mon huwa an yuqal ayni kai ka kai anta ya rabbana zar almanbit ewa mori hana ikaye ọ̀nà ọ̀dọ́rẹ̀hìn ẹsọ́nà ẹwà tí ó yẹ hẹn wọn náà nù làkọ́dọ̀tù lánàá àlàzárẹ̀ yẹ́nyù kátọ̀ ìmánimẹ́ fàyọkọ́ọ̀lù láhùn ọ̀nà ọ̀nà kàkúlù akẹ́l yàlẹ̀mù annaman ambata haza sombol ọkì abẹ́ nanyẹrọ ẹ ara ẹka ẹ ọdọ́nùn yẹni ehu ẹ̀dá òchìrìn ìjọ ọmọ náà rẹ dúrékì ìní ìyẹn náà ìnà ya na mɔlu mana wata ala ɔnɔnyukata ɔye maani mɛka ye esɔnɔn ana fi hazal bazr alɛbi ta na fi baatin ar esɔn ana yi ka ye wuya kani a fa pɔnu tire yandure ki eni nan ɔra dike ini tesu ɛzɔnu tire ɔra dike ɔra koe ini tesu yani kɔduru ala ono man me ana me kisono man ya qadiru ala an yab'athakum ba'da al-maut onu kata oyebare matuna oyire mi eh, onura terze dako wakawin imbatin nabat ba'da adamihi min al-barahin al-ba's ọkọ̀ ìbàlẹ̀ ma fọ́m yàní dọ́ọ̀bàlẹ̀ ma mẹ́ka ìsọ̀nà ara àkọ́ ẹ̀ ẹ̀nà ìkẹ̀dẹ́ ẹ̀kùnjọ́ dọ́ọ̀bàlẹ̀ ma yàní ẹnu ọ̀rọ̀ àbọ̀ yẹni lọ́nà fi tiwẹ́ tẹ́sù especially ọ̀nà àkọ̀rọ̀kọ̀ náà a ní mọ̀ níwẹ̀ tuntun ìlú káyẹ̀ ẹnu nù ọ̀rá anábẹ́dì ẹ̀zọ́ fi wúta amadọ́mọ́ ọ̀sán náà wọ́n tààlà dọ́ọ̀sẹ̀ sẹ́wọ́wọ́lẹ̀ ma kó ọ̀sátọ́ hẹ̀ ahan àṣẹ ẹ̀zọ́ muwádìí hàn pé àyà ti kàfẹ́rà asúmọ̀n kẹ kọjá ọ̀rá rẹ̀ ẹ̀háyì ẹni àyà ọ̀rọ̀ ọ̀rọ̀ kakọ́ọ̀lẹ̀ tààlà ọ̀ìkọ̀ ọ̀nà mọ́sán náà wọ́n tààlà ọ̀nà kàkọ́ min àyà ti oyi ni ayo muri annaka tarda khashi'atan kawweli kai etesu khashi'atan usjuman is barren enya bena kai otwa oh, fa iza anzalna alaihi alma umma wa ta'ala o kiji ya ihtazzat do hini wa rabbat do man wata laka innal ladhi la muhyil mauta awere mozona wataala anaika esonon ono haran omori ono subhana wataala ono leiba soho ya isana ikaye ora chatiten omori ono namani nyukata omori ono ora nyukata kai isana ika ore esu tinitesu

نمنا وتعالى ثم نوكا يسات فصلت نمنا كاه سكاي فانزل إلى آثار رحمة الله أو كاني أسيه آيام بمزمنا وتعالى yani annabi kai umar wana wa ta'ala don meka orihi oluhi yeteun ijori hana so ara zu yete dure kai ise ina re de yati ye annabi wana wa ta'ala doka ya manire yas kwanda kaye yani rahmatullah ono mori aka yani rahmatullahi almatar yani ayan bo mori ono bori hin lian almatar ahyanan yusamma rahma okay isana he eh orihi ahyo janka ayan bawen anan kuma sona wa ta'ala amega ke aman yahdikum fi zulmatil bar wal bahr annabi yana kaye ọsùnì ọdúnrúnùzè inú ètò ìhòzì èyítí èsù àbùkú wọ́n máa yóò sẹlẹ̀ rẹ̀ àbọ́sọ́rán bẹ́ẹ̀ na ẹ̀dẹ́ ìrọ̀hàmátì ẹ̀lẹ́wọ̀n mọ́sọ̀ náà wọ́n tààlà anáìka ọ̀tọ̀ rìyà ahẹ̀ ọ̀ẹ́sì ṣọ́ọ̀bẹ̀ dọ́ọ̀dọ́wẹ̀dẹ́ ayámbọ̀ mọ́rí sọ̀rọ̀ náà wọ́n na ka subhanahu wa ta'ala o mani ma da ka ya ka wa huwa yursilu riya bushran bayna yaday rahmatihi ọ̀nà wọn mọ́ sọ́nà wọ́tàlá anáìka ọ̀zọ́rí hìn ọ̀rẹ́ ti dọ́wìdí ayá ń bùnà mọ́ sọ́nà wọ́tàlá yani hatta idha aqala sahaban thiqalan sukunahu li baladin mayyitin ijori hinon on man nira kogo dure ke ozuhini etesu فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات يجري نوم أموري أمان تشيهت دو تويه دو تويه من كل الثمرات أبي أتتوري لي لما سبحانه وتعالى كذلك يخرج الموتى لعلكم تذكرون أنا مبكا يوم سبحانه وتعالى أربا بلما ها كويت إهنا إيكا إليسو أيكا أنا سبحانه وتعالى أنا ماناكا mumolona wataala beniska yase ay tamahunan asai kaye be mano wan doka idhan alfaida min azari wannabat laysa akli au ruyatu manazir an manazir jannati jamila fahasib ok alfaida ay fani anai kaye iskase huni isina rono di chile ebe oyire kene ọ ijo zere kai e, wa mani chiri sanon ubaja wa mana na ikuka wa mani chiba he hani ehon kana yani ahli sunna wa sunna wa ta'ala anjo zuna wa inma hunaka goya asasiya min khalqiha yani anyi goya na wo yete ini oituna na kai umma e, sunna wa ta'ala atuna wa hiya tadulluna ala qudratillahi ala al-ba'th wan nushur asana we esana ka asezo azoe ini ko mozo na wataala on kata oyibare ma hadha kwete atoy kwara kwete kama aya hadhihi al-ard ba'da mawtiha azma ko mozo na wataala on me bare ma hiti to kwete o babe mo nai kai iti to no risu ya sabawa dome ke azenne kai enye izanon annabi sɔɔre ana yi ka ye ɔni nu mɔzɔn na wɔta ala ɔnɔ tɔ la ɔn mize source of sustenance yala ɛnyɛ ɔnɔ nyɛmu ma ni mɛ akɔ mɔzɔn na wɔta ala ɔnɔ lɔkɛ aman hada levi yaruzuku in amsaka ka rizkɔ vaanyin ɔnɔ yi ka ye ɔnyɛmu mize wuni ɔmɔzɔn na wɔta ala ɔdisa yi ka ye izo na ɔmɔzɔn na wɔta ala ɔnɔ zaa je ya tuuni. anyo na nyangu ruwe donc ballajo awela non de azere otowin enne wonde ni yele ngwani wonno fo de be honu le moz bona wa taala ona ne eh, al alama ashinkiti rahimahullah alayh okay ilam annahu yajibu ala kulli insan o kayeka o babo ya boz gon kunya an yanzuru fi hadha al burhan kun ore inni urwira non dallat alayhi hadhihi al-ayatu al-karima anaika o sizo ayo de monon li anna allah jalla wa ala wajjaha fi kitabihi siga sigatul amr okay sarihan ama fi kulli man yusaddiqu alayhi okay umur na wa ta'ala o sira non we yani ahenye dai ka washa we sigatul amr um o moda anaika hure to e ka bodan fi kulli man yazdaku alayhi musamma al-insan abona ikaye o bi da ila tura ila ko zawin bin nazar fi hadha al-burhan konire inni ulwire non al-abim yani ana ko chetemu mutadamman limtinan yani anaika o kogo yani o comprise enwome anaika mo dona wa taala o me ala azami ni'am ala al-halq yani en woro den anaika o oh, me yun anaika omo zona wa taala auto oh, walidalalati ala azmi allah o yitzo o yitete mo mori wa qudrati atokatan ala albas o yqala kwata wa gairuhu ate isanawa wa shiddati hajjati halqihi ilayhi ma'a ganahu anhum ate o nyukata anaika ye

ọ̀nà mẹ́lúrẹ́ káyẹ̀ láyàn fáhó tá àtútà ẹ̀ẹ́ ọmọ ìfẹ̀mí yóò mọ́ ìsọ̀nà wọ́n tààlà yàní ọ̀ísà sọ́nà náà sàásàásàásà wà láyà dúró máa ya ẹ̀tùn máa sí dọ́ọ̀ kwẹ́m kata kanyon yàní ibi náà na rí rí àárẹ̀ ibi nuri kun tun muni sallallahu alaihi wasallam da ko ya ni law anna awalukum wa ahirakum wa jinakum wa insakum ayanu me ka ni papa ona atalauni atarjarauni waye asman ke ai ana ikaye a nyamwa yo mori ukekere mada da zalika fi mulke shay'an mu subhanahu wa ta'ala o kanyi soda tinu hinam wa wore ya nene dana ika oni papa ono dele ma ono za ono atarjarauni ona ono tonye ona ono tonorauni yani that is ai kari o mori even

yani jebe bari makane yani allamu hunna lamul amr azeni kane ila ta'ami isori na ikaye e eh, are let us look around ọ̀rọ̀ kọ́kọ́ àkàkà ẹ̀ ẹ̀wọ́ lẹ́yìn tó kwari spaghetti or indomie yani go and look at the origin of indomie and spaghetti nínú wọn wẹ́n dísà ẹ̀ka ìyá wọ́n kàkà ní vegetarian àwẹ́ animalian ẹ̀ ọ̀kẹ́wà rẹ̀ n'ogburu okwu ihe okwu ya yani uye nan sai ya rida ba ho en fe don nawe oye ko we e ka we ru ma ru an la ru ye wa re ana ke haram honu ke wa re on den uye na uye na la la re boro da ko da ye ban nawe nono wa subhanahu wa ta'ala laki falyanzuru al-insanu ila ta'ami jeva zennere isori na ikaye azennare So then you go and look at that. Nomad wana wa ta'ala laki anna sababna al-ma'a sabba nomad wana wa ta'ala ehyazwe nyihan summa shakakna arda shaka awele mono ete eya hailin dame kae esanu chireto ovelo oh, le jinato ya fa ambatna fiha haba nomad wana wa ta'ala dime kochi ehen isuhu

mata'an allakum wali li an'amikum ọmọ sọ̀nà wọ̀tàálà ọ̀yìn máa ni mẹ́ ọ̀nà ọmọ sọ̀nà wọ̀tàálà ọ̀nà máa ni mẹ́ kọ̀bí sọ́ọ̀rọ̀ ni àti ìsopá ni yàní dẹ́wọ̀n ọ̀rẹ́ fìdí náà ìsopá náà ìka wọ́n á yín ni dẹ́ni rẹ̀ yàrá náà. sagawa oyi mani shawe ono mazmana wa ta'ala ono mana shawe agobe daze ne nina ni reso agobe daze ne shoy pahunan kai omori ono subhanahu wa ta'ala anyika isana he oyi heke isana he oyi do tene ireza yani anyika omori ono moda n'enye irinyi ka aworoka eneninan ana ndulika yani were from oimani ka ono mozmana wa taala ono mana ko wele ilini nyikai yani azenne ene sere sunete deni rere ya kai oimani me ono mozmana na taala ono abere na na-awacha me It's not happen by chance yani oimono me yani eto mozmana wa taala men kai yara atunoda yani ọ̀dọ́nù tó àn sa, rẹ̀ sá sábà rẹ̀ ló mórí mẹ́kẹ́ ìsẹ́nẹ̀ ní kí ẹ̀hẹ́ ọ̀nà ìdúrẹ̀ kàbí sẹ́nẹ̀ yìí ní tẹ́sù huwa lẹ́bẹ̀ họlọ̀kọ̀lọ́kùn máa ardi àrùdì jẹ́mí à ọ̀nà ìwọ̀n mọ́ ọ̀nà wọ̀ tààlà aná ẹ̀kọ́ tún nà nù ní máa fi àrùdì jẹ́mí à àbí sẹ́yìn ní tẹ́sù yẹni àgùbẹ́ ọ̀nà mọ́ ọ̀nà wọ̀ tààlà ọ̀tún nà anna nibia muhammad salawatullahi wa salamu ale don inclusive dele enyo ka agwon nyara atọ he dele dele enyo na woinan agwa dure ke ojahana oka oka unzur ọka الشجرة أككني انظر لتلك الشجرة zati gusuni nadira كيف نمت من حبة أك انظر li tilkal shajara oka wakani ochono mani ochono were zatu gusun na dira anaika ochono ndo mani nyawo anaika e ya hototan kayfa nammat min habbat wa kayfa sarra shajara am mechihuni dure kai e ahoche dure ko chenyi ana ala ote ote ba ana tera rawrawa ni dukai ini kokuwa mani tehora yani inuhu ọmọ ẹ̀mẹ̀ bàrọ̀tẹ́ yẹnu mọ́sánà wọ̀tàálà ọmọ ní protector ní pọ́ọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ́ka ń zọrọ̀ wọ́kọ́l man zalẹ́bẹ̀ ahọ́rọ̀jà min ha samarọ̀ zaaka huwa allahu lẹ́bẹ̀ an amahu mun hamira ń zọrọ̀ kani wọ́kọ́l man zalẹ́bẹ̀ duwa zikaye ẹnu nọ́ọ̀bẹ̀ ahọ́rọ̀jà min ha samarọ̀ anamikaye ọ̀chẹ́ ọ̀chẹ́tọ́ yani fruit on one hand in mango eh, eh, eh, one hand kaju awe one hand ezo awe papa awe do hand ene man onyikoko chire ehona were anyo gedono a irenwa do na aroda ato e na ọmọlọ́nà wọ̀tàálà ọ̀nà asọtụhụ ọ̀wọ́jẹ́ ha ẹ̀yà òsèká ha anyịrị wọn nọrọ ànyẹ́ dányẹ̀ ọ̀nẹ̀ ìdúmọ̀ngùrọ̀ nọrọ ya ìdúmọ̀ngùrọ̀ nọrọ ya náà màtọ̀ ọmọlọ́nà wọ̀tàálà ọ̀nà rẹ̀ṣọ̀nà ọ̀dọ̀ kádàrágà ẹ̀ ọ̀nyẹ́wọ̀n mọ̀nìchọ̀ ìsọ̀nùwẹ̀sìká na azan umuri zaka huwa allah ay man cheto onne man a cheto he onno wo murihin allevi ana ikaye an amahu munhamira enwo mo murihin mana wa taala onno chiyete yala be man be ene oyin ana ndure ke islam o encourage yani ke avene dare so every ababu mi ka islam o eh? yani islam o encourage yani wa mana dare eh? do me kai yani wari ayo mo zona wa taala enire ni ani hadisa na ke mustafa al-adawi amma zawaka fi sahih buhari ani sahih buhari hadisan fihi hadisa na ka anna nabiyya sallallahu alaihi wasallam annabi ala asọ́rọ̀ ẹ̀kọ́ wíkà ẹ̀ agọ́kọwà ọ̀dáàrẹ́ yà ní islam e e ma wẹ́wọ̀ kúmẹ̀ agọ́kọwà ọ̀dáàrẹ́ wẹ̀rẹ̀ wẹ́kẹ́kẹ́un agọ́kọwà ọ̀dáàrẹ́ wẹ́ ma agụkawa sàájú ụwa ọ̀dáàrẹ́ na akọsálà náà lè ti pọ̀rọ̀ yà ní ààrẹ wọn kọwà ọ̀dà dọ́ọ̀mẹ̀ka òwòlí sọ́ọ̀rẹ́ sọ́ọ̀rẹ́ sọ́ọ̀rẹ́ wà kata ọ̀yìn ìbádọ́ mọ́rí arụnọ ọnụ ọkwụkwọ arụnọ mekaye na nyi na dinya ọyị ka ọnụ ntụ mọrị alaisalam ọnụ fi tọla bọlọ fari dọtun ala kulli muslim ọyị ya ababọ sọ ka iwe randa ya náà dàrẹ àti ka ìhàdí ka

akunulan were especially and any okotefa ori onye ọmụlafọ ata alebika wa wee tie na were ka wala rụsị nwarin na ka anya arị n'ụlọ m ana ka rụnụ na aka ngwa na ori ya azụ ori ma na azụ ori rata ọrụ amadu reka ẹ e, ọzọ ọmọ ní mu ọhalọ nọn yàní ẹ e yẹ wáyé sàn result ní yẹn asọn nọn dọ́ọ̀nù kọ́mẹ́ ka ẹ e, ẹ sàn awọ̀rọ̀ kọ́ sí hekomori fún àwọn tààdà amọ̀rọ̀ kọ́ hekomori àná ọ̀rẹ́ bá bẹ̀ ọ̀nà ló ń tún mọ́rí sọ́ọ́lá alẹ́ sọ́lá dáa ka ẹlẹ́ náà mẹ́wọ́ èyí tóra gan fọwọ́jọ́dá ìdáhùn fìlbẹ́ sí kàtùmìn hàdí lórí ke iná ehidá ẹni àmánu yẹn sanáìka àmánu mẹ́ fọwọ́ ẹ̀dùn ẹni rẹ̀ sọ̀kọ̀rọ̀kọ̀ dáì kí ní yúṣẹ́ àmì ẹ̀húrẹ́ وهي بمعنى آلة الحرس دوكي سيكة الحديد أنا يعني سمي نوى أن أنا إكا آسي كوركو أنا في جوركو يا ميدا فقال دنتو مولى صلى الله عليه وسلم دوكي لا يدخل هذه الآلة قوم في بيوتهم إلا أصابهم ظلم أبا نيراغو أنا إكاي أني نون أي أي شون نهيدن داي كاي أنا كوزين نهيدن أكي أبا نته yani wọ́n mọ̀ rí hadisan aw kama kọ́la rasulillah sallallahu alaihi wasallam wọ́n tún wọ́n sallallahu alaihi wasallam an wọn kọ́mẹ̀ ka lórí ka an yín nọ́la fakọ́la lọ́kì ha huwa dinukum yadu o ila tahalluf yani adini ọ̀rọ̀ nan aw mọ̀ rí hadisan nan bíkọ́ hadisan tún wọ́n sallallahu alaihi wasallam a bẹ́ẹ̀ lọ nyọ́sọ̀ náà bẹ́ẹ̀ ìjẹ́ ní dọ́wọ́ bá balance and dọ́wọ́ yìí. ana lórí ke ayẹ̀yẹ wẹ́ẹ́ sáyọ̀ sábà hùrà ihò mun fa wailul lil musallin amma wa amanu sho kene problem ozuri no mo oni tere na ka e ya kusala ena me na be allazina hum an salatihim sahun ena na ka e salani ne beni ni na itaina ne sojo non man le tene doka adinya non adinya ga na kai va he la koro wa man kayfa la yadhulu al qawm ala al harsu illa adhulu ala anfusihim zun ka an ko ni nyam ka kai amme ka azoba se enyor konon do ko da kene kuku ni den aka ba na te farajulu al ilmuhu bi sunna da'if yani jo non non ero ayo non ni re sunna okumu yani odasan ni sunna ebere fahawala an yunkar hadha alhadith da masori ka hadith na ne mun to mulio ka walakinahu walakin afatu adamul fahamu allati tasarrabat ila hadha ar-rajul ay katunu jonaron ni of a lack of understanding na ikai o jonaron onye na masori kai onu huzehun ni arwen ni sabira na ikai hadith na man ran sakato do sirfanka ana ke hadisa nan amana ah, hadisa nan hadisu da yafa wen falamma asbata lahu anna hadha alhadith fi sahih al-buhari o mere hure to he kai hadisa nan hadisa nan o ah, ni sahih buhari hawala an yu'awwil aw yada anna alhadith masus dara masore ka hadisa nan ben aka anwu ni sahih buhari mi ma ebe ntu muri oka ehi le ka because response is concealed dak wal hadith sabi sahih yani hadisa nan o jetere en kata nan ye o be ka on la ke knowledge فهذا الحديث بعينه يدعو إلى التقدم يعني حديث yani weran wata kene hadisa nan mana heka we should move forward yani oku mori asa irema wàílà tàṣálọ̀ yàní dókùn mórí ẹni asáìka rẹ̀ kí ní dòwìn yàní ẹ̀nẹ̀rẹ̀ kùrùkọ́ náà rẹ̀ ẹ̀ka ní ẹni tó mórí sọ́ọ́lọ́ alẹ́ sálám aláàkà ní hadisi abdullahi ibn umar kọ́ọ̀lá kọ́ọ̀lá rasulullah sọ́ọ́lọ́ alẹ́ sálám abdullahi anọnọmeka wace kiriran wesir yani isanuwa e na dun nayo amadu wale ma hiyo nuba e no e don to moni sallallahu alaihi wasallam da ku ahaltum aznab da ka umtu maru ku sawadan da ka wai da ya do ku marun ne ka waraditum bizurur da kisa ya nuku hine kene oy boy ko sunare antum moy sallallahu alaihi wasallam fa wa taraktum aljihad duna bi oy kure kuto do morin sallallahu alaikum zallan numu duna wa taala do meka oy kanete oy ote obaone la yanzuhu umuri oba to tono ko leone hatta tarjiu ila dinikum aka oba nadnyaone hadithana nabu daud daud yani wele onto mori sallallahu alaihi wasallam o imanu shobe ere ere kai azenni because wa bedo ye sababil urud amen sababil nuzul hadith ha nse mi de chi hadith yete wa bedo ye sabi sababil urud sabi sema da narrate hadith na hadith na wana he kai fa manahu annakum ya ma'ashar ya ma'ashar al muslimin ma hewnu ko mori idza raditum bizuru eju we ko ehina bizuru asma kama bani hadith abdullah ibn umar وتركتم الآلة القتال وآلة الهروب دون وقت تاني أن يناسي قرأكو أتي أهم إسنا يكاي إس آسي قرأكو إذا أمتم إلى المزارع أوكي وانا نني دايكا مزاري أوي كوتشيسا يعني وإلى النفوس دايكا أنوني إس أنو كوي هنا يعني أوكي أمي ما قرأكو دانيا كاي يعني دون أوي دايكا أنيا على أدو أوه ساسابي onon kana kwa men yanduna wa ta sana'at al huruf ka suyuf wa duru yani wema menyi rekodene wema me uh, oguntu anaika yesi kwa sanaika oguwawe doke wa malhaka kazalika al ana sanaika e ozuga in ajin ka ta'irat wa sawari rocket ونحو هذه الأسلحة أتي أمري مثلا التي تكفى شر عدوكم بإذن الله أنا إكاي أوامي كوانيا وسلموني هونو ديبي أوني بيوني أوزمولي أما دايكا أنا نقول دور نيريك نيوي كاي أنا تسوري بي دون أول أوكاي فإن عدوكم سيتصلى ويتسلط عليكم أوني بيوني أبا من يلكو دي منو دي أوا باواني then isi na arana ka iwe wara anyi nan fa yaflubu ma bi aidikum wa yanzila ba'sahu bikum ya no mo na wa taala do blu re kai ijoni ba on ena nyanya re kon anai no ba on ge down yani en katen ni do to an re so amon ke oni e witness na din were be ya hain di britain Now, United Kingdom, as they call themselves, they were, they were colonizing. eheme kola kona ilai they are not enwe education eke na eji education okwomori aya na hara okwomori aya na eri duwe ni they could have been in forefront in relay e technology in relay e science because there are a lot of ayo mulmu na wata ala anaika very scientists and you say say discover one wajin but okomori are only good in eating and we are good in complaining ana m ya kaka ka ah, anyị ha ụra na-azụ itinye coke ah, indomi na indomi and spaghetti aka anyị sa azụ we are only complaining ya anyị drink anyị dị ya ewu ọnụ bana nwa bụ adọghị ụra atọ ọnụ onye go ọnụ mere n'ụlọ ka ya agụ ụka ya abanere ma ejere na abịa Instead of ka esi education borrow it, e, eh, they give us Christianity. Ọ̀nà ló lè ke wẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ aná ìka or pass through their, their education, they become Christian. Ọ̀nà ló lè ke ẹ̀wù education náà yẹ kí ìwà ìwé ọ̀wá mọ̀ ọ̀nà education. yẹn wọn philosophy of education náà àwọn ẹ̀wù education na lè ní ẹ̀gì ìwà inú ebe ẹ̀rẹ̀ wọn náà bá mẹ̀ ẹ̀fà náà. nurika aza ni eh, professor wana gwete yani associate professor sabe ma azo nyera ni degree era ni sabe amma ta dine ijuhu na ba Because they were removing us from our shell, from our own tradition, from our own religion, to put us in their own religion. And so now here, proselytization. Or it's to now. And the Muslim Islam will notice. kai okomori na ekwe ya daika we are always dependent ana ah, nuri ka be kuro mori ajin ah, ni they are dependent they are depending on enyi le kona ho no woni be ne be hata na mu saudi islam ọsọ ya wa kuro ko no wa dare ni ofi ofi aya ama je asai kai onikeno le kudo ni dɔmi e ka ye yaani a sɔn masɔnwere ni ka ye i sɔsa ani bɛ na ka ɛn advance in different fields. so anyị ọnụ wame ewere ji nwa were abeli ma na na ri difili zajen eje aka akimede o me o me found eh, principle of flotation yani ini akawa wenyi ndo mani sa wenyi ndo le karu se e si le fenyi do kwa kwechi jo ma a a ah, ah, iso nyamu si le fenyi do kwa kwechi aho aho to to hello wa chele teten ama ya nyo koran na ka e you don't need this if at all ka e we advance if at all ka e ya mu hore ahana ka e ya ya ona bisana ke hadith na Antumuri sallallahu alaihi sallam is advancing us kaya koroko but not that alone. We should be doing other things. I think in, in the food of uh, nutrition kene. that if you don't know eh, in Let us advance in other fields. Sema wako wema ni me ana wika walakin idha tasa, uh, eh, idha tasallatum وتقويتم مع هذه الآلة فإنكم ستعملون شر أعدائكم أو كأنه يكا ويونا أقولكم وعليه سنتو أزمع كسابين رضي الله عنهم وأرضاه where they are, they are good in different fields أنا نقول لك they have good general أمولي من خالد ابن والد Lure kai and they good in many fields. They don't need and many doctors dure ka sista tenu ma wa amma na nire ko de amu mari dog de to he ya me but why is our own yani ye do kai oninyi anai kai and na be be still hunan de develop anin we don't want to develop our own yani sunu to muri sallallahu alaihi wasallam awna ka wa man men ne adonyi ayonete ni udibi on be on do ha hunan donc fahadha huwa alfahamu sahih fasono bi oyiyola na ikojen amma dinuna aw ila dina fa innahu yadu ila zari wal harz bana hada ka akoroko da ajoroko bakal qala nabi sallallahu alaihi wasallam ani bi ga kai ma min muslim eleba ni ko mori yagriso garzan ana ko chirisa aw yazra zar'an ay ko kusa fa yakulu minhu tayran dinu milhunan aw insan ay qala aw bahima ay zuqa illa kana lahu bihi sadaqa akoni sadaqa ko wome wíwọ́n ọ̀nà lóríkà ọ̀nà àdáyẹrẹ ẹ̀ní ẹ̀nẹ́sì islam ti na rẹ̀ nù dẹ́nà ìka ààrẹ ni banamẹ́kẹ̀ ní yóò mórí hun náà ẹ̀rẹ́ mẹ́ka yẹ ẹ̀nì nìlérí ló mórí sùn náà anyị arụ ọrụ ọrụ lóríkà yẹ oríhì ọrụ láìkì sàrà náà mẹ́n instead of àkúsọ̀lá tó lẹ́sẹ̀ scar lórí ìkókó mórí ní hídà dẹ́nà àhíyà ẹ̀rẹ́ nà mẹ́ àná yani sana me understand ni fe anyi en rezar ono mo zona wa taala asiye inina wa qala nabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam akiza qamat as-sa'a ijaku yadira ma ama na eku yadira ma je wa fi wa fi yadi ahadikum akadanyo enu wa nyo nyaun fasilatun yani ochi uh uh uh urubidewi na yani urubidewi na ene tilabo

وقال النبي صلى الله عليه وسلم داني بلا كاسان كاي من كان له أرض أقونا أني أتى فليمهنها أهاه أسيتنا ندوسي أنهوان أو ليذراها أو أقواركو وايكا ويرقواركو سيانا نيانقواركو دو جاوركو sani bioski anye esana igai o metete is valueless is waste yẹn sọmẹni mana wẹrẹ anyi ma kaya kọọrẹ diere iyatọ na n'aka ni ire enyi ana nibi ka sallallahu alaihi salam ke ọrọnọn asile kuna ika ika yi sẹ dare da ikọ nire se pin dure ka yẹ agobe kẹ o hadisi na wọn mọlire kẹlẹ wẹẹlu hura nyi ọdastandi nan ẹbi hadisi sọrọ dọ mẹ ẹhari o. ana eni ẹni hadith anáyíká ọ̀lọ́rọ̀ọ̀rọ̀ ẹni rẹ̀ níbi dẹ́kẹ́ ní rí gidi ẹ̀nẹ́ sí hadith anáyíká imam buhari ọ̀sẹ̀rẹ̀ yani ke hun hadith abi hurairah kuntu mu sallallahu alaihi wasallam qala ga kisamitu nabi sallallahu alaihi wasallam yakul ma wa nabi ma ga ga ma ra'ani fil manam o ne ilmi nura fa sayarani fil yaqza o be ilmi gidi wala yatamassala shaytan bi shaytan nyango fa Eh, ọ̀chẹ̀wọ̀n yani shefam amma imam buhari kọ́la abu abdullahi kọ́la ibn sirin abu abdullahi lọ́ka ibn sirin na kaka izaro ahụ fi sorotihi ijo ore ina cirin to mori sallallahu alaihi wasallam wa fi riwayatin muslim faka anna ma ya yarani yakzatan yani ni imam muslim ini riwayan lọ́ka asman kaworim yani eyi mem abam man rim me me haran damani nye ana sɔnna mɔlɛ di hadisi rɛ ka ɔne yɛrɛ maro ani fɛn manam fakɔdɔrɔ ani ɔne yɛrɛ munura o yɛrɛ fɛ ina sɛtɔn layata halabi sɛtɔn no ma nye ɔnyɛ fini cɛm donc wa royal moment ore o ko mori ani juz amin sittati wa arba'in yani uchiyawin inni ewewo ina bebate hinon inni irei nubuwa abi hadisan imani hin sahih buhari amma wele kaye agogo ọlọ understand ní hadith kò nyà anumọ nkọ mẹbi hadith ẹni tó mọlì ọ náà asese náà rẹ ẹnyẹ rẹ dáì kọ ní òkùnkùn yìí nìyẹn náà ká ọ̀nà ọ̀rọ̀ tó mọlì sọ̀rọ̀ rẹ sálá dáhà kò ní yẹn kọ́ yẹn tó ọ̀rọ̀ ká àtàgbẹ́ àtàgbẹ́ ara ọ̀yìn e, sọ̀yìn buhari ọ̀yìn sọ̀yìn muslim àrùnwọ́ ẹ̀yẹ̀ ní ẹ̀rá mi ìhàhìá e dára e aka. ká ọ̀hún èrò tó mọ̀rí àní ọ̀hún náà ìka inú mọ̀ níbi àkà ọ̀hún náà ìka ọ̀yà àhọ̀sá ọ̀hún mi níbi lọ́wọ́ra kan ní níbi kọ́ ní ìkéde ẹ̀mọ́ níbi ọmọ ẹ̀rọ àsọwọ́ ọ̀dà wẹ́ẹ́rẹ́ ọ̀nà lórí ka muhammad ibn sirin wà á ká ayọ̀ kawọ́ àrọ́rọ́ rà níbi dọ́ka jùwé ìsọ̀núre jùwé ìlọ̀núre jùwé ni mẹ́rẹ̀ anyọ́ na ebe otu ọ̀nà ọ̀rọ̀ rà níbi dọ́ka jùwé dere lórí dẹ̀rẹ̀ ọ̀rẹ́ n'ọkọwa nọ́kọ̀wọ́ nọ́kẹ́wà níbi lórí because àbẹ́ ọ̀rẹ́ jùwé ní na na abdullahi ibn abbas ọlọ́gá fún ọrọ̀ ọ̀rọ̀ àlẹ́bì ìjókòjúwàn lọ́sí láìkí hassan lọ́sí benin lójúwé asmaka ní mìíràn lọ́sí abdullahi ibn abbas dọ́kà àníbi ìdáwúrà wọn. yẹn wẹ́rẹ́ àyíyá stick aná ọ̀rọ̀ ẹni fẹ́tẹ́ ẹ̀hún náà kọ̀rọ̀ká fún ọrọ̀ ọ̀rọ̀ àlẹ́bì yẹn wẹ́ bẹ́ẹ̀ jùwẹ́n dáadáa òyìn bàrẹ́ káyẹ̀ ọ̀dùrí quality ọ̀dùrí appearance àníbi muhammad sallallahu alayhi wa sallam asomedi mana ka ete divi hunawa aba anyi le ile nyi azuma gonto wani meka ka ibe ina uma ya yesu minkum ona awana rai naune fata yaro itilafan kasera ubele ga hero aro yani abisa je aike fa alaikum bi sunnati wa sunnati khulafa ar-rashidin mi ya yani sunna ma sunni khulafa ar-rashidin khalifa na ka enne buruchize ni hasa ni ya ore ni bodiye rukaya waya ala wa fo manda ya ka kaka hịa na gọ n'ọrụra nani meba hịrị nani ma ni jee dọ na nwa isen but the question is seven years tea kọ n'ụsọ ya kwụ nwa isen ani bịa baba ọ na nwa ọ ya dọkọrọ na iran because anyị chema nwa na ebi na mee ya and she turn ẹ eh, maa ni nyere ọ na ka the students of knowledge ẹ ní kẹwàá careful. shaitan amma ni rebu inni erana kai e yeske na mi bada shaitan ma rebu puru nan gizi o ibere ola mahe oni shaitan ni bere la ono boda di talbis on the place ana me imam jawzi don we on that abdul qadir jailani rahimahullah ana kan yani shaitan miskan washa mi pi, a washa ma he de yare weto abdul qadir jailani ani ayabo na swara alman ke shehu lilam ibn taymiya emesere na ne okay ra'aytu arsan bayna samai wal ard abdul qadir jailani okonore al arashi ina kan samon retisu Onu on ma wole fanadani saut dani wona ke o hene faqala dun wona loke anna rabbuka e ma bo dali gawo qad asqattu anka al faraid mara shoko le ora ha ora ore so sabe al faraid isalabago yani sai sunai kababawen ora wa abahat laka almaharram kulluha kulluha ya dimira me kai halal awen a bisana ita haram awen aban oye gono me ka ni shehu nyere yema abla a bisana rere so mara ora jikora ora <laughs> de lọ́mọ̀nì kàyé abdulkadir jelani rahimahullah ali agukaro wa ali sunna ọdakari azẹnẹ kúrẹ odi bi kwẹhun abdulkadir jelani ọkẹfàkọlùtò lẹ́hù dọ́ni kàá nkàyé ahasa ya adu allah ba nẹtẹ ẹwọ níbi omorihi ọkẹ ìjọni mánìkà fatamazaka al-art fatamazaka zalika al-art wa zalika nur ọkì alárẹ̀tí ọlọ́n mani rẹ̀ ọlọ́n mani dúró rẹ̀ alárẹ̀tí dẹ̀hún ráúra ọdún mani rẹ̀ bẹ̀bẹ̀ ọkì dọ́gàrà ètò ìwé ọlọ́n mani wọ̀túra ọ̀nà máa ń hó rọ̀ rẹ̀ ètò ìwé ọ̀nà ọ̀dọ́ rẹ̀ domin. dé ṣètò lánàtọ̀lá alẹ́ dọ́kì nàjà ọ̀tà mi ní bẹ̀rẹ̀ hẹ́lmi wàlẹ́l wàrà àhàhùn wa lẹ́lẹ́ka wa ní ọ̀rẹ́tì kamarin. ahịrị na ịka ihe echi ọka ezi mere kwutu anyị na ọrịa ọdọ ọrịa kwụkwụ ya nke eju bin hel mele kawa el dunyo yen because ịrọ ya ọhọla nwee nyọ ya duwere ka akụkọ wara ada wada hekeme ka na ka e aka ka imani shaitan non nire ne shaitan lanatullah alai da ka yi abdulkadir jelani ka fakad fatanto bi hadhihi al-afila mara ku fitina kaza rere enwola nun mekawan sab'ina sadiqan adana kai ne tare wa nai kai o muri en au nke ya na-ele ka koko mori ani ma mara amewa anaghị ka ya dee ni anyị sani agụkọ onye mere ya gụọ mori ebe a mee agụkọ ni anyị ọra a na wa mee wa mere ya gụọ mori na wataala domori ọkị aze isu den wakila li Qadir jailani da ka Qadir jailani ka kaifa rabta annahu shaitan yanu mo meke shaitan awe no ja ikala yo man le be ka mono kwa be be do do a iza no do abada abada he do nyara chire o mo meke shaitan awe di abdulkadir jailani da ka ke arọ́pùtù anáhù ṣetán máa kí ṣetán ọ̀rìn bí kọ́ olíhe ọ̀yẹ́ kan náà kàkà yẹ kọ́d ascotton ankal wajibat wa abahat laka almuharramat ọ̀yẹ́ kan náà kàkà yẹ ọ̀nọ́rọ̀ àti sanáìka ìrẹ́ rẹ̀ sọ́rin ọ̀nọ́rọ̀ àti okòó rẹ̀ yẹn dọ́rọ̀ àwẹ̀ halal yẹn àwẹ̀ sanáìka yẹ lè amuharramat walakad arabtu mara ya kaye la yaskatu wajibati anil ahad isana bi wajibi ebe ma shoko ri abenyenye illa man faqada aqluhu ewo na kaye ora ora lostan sawe iroyan yani al majnun tiana lot iroyan onire yo koko

ọnụ medure ka esene na nana abdul qadir jailani ọnụ pas an ọnụ arụ ọrụ ọrụ enyanwụ pas dure ka enne dara iwen e dure ka aranya ga aka ọnụ men ọnụ men sama enura anyị sana sel anyị selatio na sel anyị sala na sel ka ọ were mọntụ mụrị ọnụ ala na rekwo ọnụ dure ka ọsọ e nọcha ya nete dada nye ọka ụdara nye dure ka shewe nye dọọnyọ na ọna e. na nne ụrẹba eji wa hozi ka sẹ mathematics and ọka yẹ mathematics na asị nyọ nọ nọ ọnọ bi ka yẹ ẹwàrà anyọ na dọla agwẹ nan ẹwàrà mara anyọ sọ abẹ dọọ nọ ọda ni nọrẹ hẹ eji ẹwàrà sọ sọ abẹ dọọ dọọ wa anyị da ẹkọ ni ihe bi de yi na yi down so ẹwọn mọ ọrẹ nyọrẹ hẹ dẹ ọrẹ nyi kunyẹ tiẹ hẹ e, ana ẹka dẹ asma kẹ ẹkọ dala nka ala isa melu nyone hena loka omuli okake eh fanki huma tabalakum min an-nisa masna wa thulatha wa ruba omuli ka wanye bada wanye ba ole monoru zere wanye ta do 5 ole monoru zere wanye na ono medobe 9 sọ̀rọ̀ mi lórí káyè azẹ̀yìn lórí ká kọ̀ọ̀dàbí ṣéhù lórí kọ̀ọ̀yìn náà rẹ̀ lọ́sọ̀ ohun ẹ̀rẹ̀ àṣẹ́mẹ̀ lọ́ka yẹn ti paná ìrìn lẹ́bàá nínú náà sí because bá ara mi lórí náà na gbogbo dẹ̀ òrè wọ́dọ̀ tuka àtúndà èrè ka mẹ́ láàkà kòkòrò náà ọ̀yẹ̀gọ̀sọ̀ dísà ẹ̀sìn nínú ṣetán ọmọ mi láìba ṣetán ní àwọn ìbẹ̀rẹ̀ ọ̀dà máa ẹ̀ ọ̀yẹ̀bẹ̀ ayé ní ṣetán ní báyìí yàrá ọ̀nà lórí kí ẹbàdú ọmúlẹ̀ náà àti ṣetán ní báyìí àná orízi ẹ̀ẹ́bọ̀dà yẹn ìlà bí ṣetán náà báyìí yìí wọ́n so no me dure ke Abdul Qadir Jailani doka esonon siye because Abdul Qadir Jailani rajulun alim onno yawe dɔke ɔnɔrɛ ɔyifɛ ina ago ɔyifɛ ina hola ya sate ɔrɛ manu kata anyakol ɔyi kaka yi e, anala e ɛmɛ wɔ mori hɛn ɛmɛ e bi alɔn ɔke bal ana rɔbu kɛmɛ wɔ lɛri hɛn kama kɔlɛ fɛrɛw lana tula alɛ alima ke fɛrɛw mɛlɛ kaka yi ana rɔbu kɔmu ala ɛmɛ wɔ mori hɛn nana ne ba hun ama wala miɛkɔn anala ha ala ɛmɛ wɔ yɛlɛ mɔ sɔnna wɔ taala ɔma adrɛs a ne bi musa. فلما آتاها نودي يا موسى قول لك إنني أن الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني أن الله أين ينعي هنا وين ينعي ولا كسكواري بان وجهنا نما أي كلام أو لا ينعي هنا أكون عليه أطرائي عندي هذا أنا هايو firaun sasa ya bonu waye abulahab sasa enye wa ke allah ke o ga asasa na ni kukume dozo nya ni fiuri ene ana lule ke ni oda ile ha god the father god the son god the holy ghost god the mother god the sasa and then why you muri god la nyi nax amma ana lule kaka nya kapita jidanyi sumoji juwa he ni ni kapita jianya sagogo dị abdulkadir jelani da ga aka ore banyan kwake annallah amma ka anna rabbuk yani yan yan yan on yan so ay mani bere arwa ma he onye si to ni arụwa ma ka on ni fee na so that ya na ore ya wili sina, azuna tara to le ma luwe no ki she we awen e ku yo de en sure soro wa e ku yo mal kiyama dure kai wa he oda to ayo jo mo do kaka ayo ma ayo ka nure ka je lewe he lan ya sheik na do te do do do je she o ma so ka da adam because tabarra alladhina tabi'u min alladhina tabu enu mana kai ona sasa ona sasa ebe yo ona sasa nika eh enyo eh, na leo ka sheu wa kaka e to ra ka te wo anya bado nu we chire do ihe la nelka ele da nke ne ure ne chire aru den ah. so go on hi kai tara tire monto mori sallallahu ọrụ wasallam ago kuzana na nwa onon ya nyu no la fo ara ga o kona arora wiri kene ọrụ ọrụ no ko wa kare awon sadine hewa ya ya dana ka ari Second we are in a time, anaika, the good is the bad and the bad is the good. Anaika, as a nebu kuye, anavi is either. As a nebu kuye, anavi ile. Sọ́dọ̀ mọ̀lúnà mọ́sànà wọ̀tàrà ọ̀hún mẹ́rin ọdún mọ́rí rẹ̀ káyẹ̀ yà ní akal, mọ́rí ọ̀sẹ̀ knowledge yà ní the essence of the knowledge ẹ̀ wọ́n tàrà fọ́lọ̀ rẹ̀ makẹ́nẹ̀. You should be able to examine wanyangu zamare you should be able to choose wahadainaho na Allah subhanahu wa ta'ala ora mehuri to he yani dola min bayyin wa harama bayyin isa na halal lo hure to he anara haram lo hure to he Allah wa ta'ala ba ko bainahuma ina kanene ani ebazi anaka la ya'lamu azarru nas nala la na cafe romina nas ọrụ ọrụ na da enera so ma onu mo so na wataala ono so no la don to mira wo nan ka aba manu nye evazi so awro kijibu le lewa jona with kitab wa sunna differentiate ka hadha hak wa hadha bi bi ke wa understanding ọnụụlọ okonori ọrọkọnọrụra agụntụmori okonori anyị ya stikan azụ emeja ọrọkọnọnwe mee ya stikan omuri nabo dɔw ko ibolo jolo boro omuri o tinyɛ la jɛmɛ dɔ tinyɛ omuri nabo asi si tɔn nyu kala tora yɛrɛ sɔrɔ ibayi di

nendo me ka abeba do no ya ame mure nawo ai ka gwo ono ya ame na sai ka ya mere ma game awoka enyu wezo enyu mono la wa se me enyu mono wa nyuka ta me isebe si do anyanwu aban amma wa sa so e, mo na wa taala do me kai azanen ene ebe do ene re ai bare ma wa sa ta omuri onawo isana islam do me ya ni bira omuri onawo islam gboro mo do me ya domoli ɔnabɔ ɛzanaba kizɛ ɛzɔnɔ nɛɛwa domoli ɔyɛ wawu kata ɔyɛ kaya nibira domoli ɔnɔ lɛ sia yɛ nibira ɛnɛ edze eri la ɛzɛ ɛnɛ b'a fɛ dɔ because has come a long age naika wa wa na sunna sunna na ba no mo wa because ọrụwa ọnọbọ ịdaiwan ọrụwa ọnọbọ ha lene ina na ya nkata na ina na ene ya iri na ji na ome kumuli okenye wune na ya yawa amma ene lekere kusu na ọnya nwere ene ebe ya nọ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk